السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه أولو الوفا شرح مقامات الحريري المقامة الرابعة الدمياطية adúpẹ́ fún ọlọ́run ọba ṣe àṣàlátù محمد anábíwá muhammad à ń kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí àyè tí a ti ń ṣe àlàyé maqamatul hariri kí ọlọ́dà wọn kó ṣe dáadáa fún wa ṣùgbọ́n kí a tó mọ̀ lọ́rẹ́ bá ṣe máa ń sọ ẹ dákun ẹ jọ̀wọ́ bí àwa tí a ń wo fídíò wa yìí ẹ jẹ́ ká tẹ subscribe button tí ó wà ní abẹ́ fídíòs yìí àbí àwọn fídíòs wa ká tẹ subscribe button tó wà bẹ́ẹ̀ ká subscribe sí channel wa yìí ọlọ́run ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa inshàlá bisimilahi rahman rahim mọ̀kọ́mẹ́lẹ́gẹ́ ni tí a ń bá bọ̀ àwa ti bá débi tí Abu ti ń ṣàlàyé fọmọ rẹ̀ yìí pé ní èèyàn máa ń ṣe wùwà sí yàn gẹ́gẹ́ bó bá ṣe wùwà sí ni ó wá dàbí tí wọ́n sọ pé ń wàlí lẹ́hìn abuk ìpè lọ́lọ́run bá lónìí fún àlàkàyè bàbá rẹ̀ haithu yakul níbi títí ń kọrin báyìí wípé ní jazaitu man alaqobi wudda ó sọ wípé ní màá máa ṣẹ̀san fún ẹni tó bá so ìfẹ́ rẹ̀ kọ́ mi lọ́rùn ẹni tó bá kọ ìfẹ́ rẹ̀ mọ́ mi màá máa ṣẹ̀ṣẹ̀ fún jaza aman yobini ala usi ní ẹ̀sán ẹn tó jẹ́ yípe ní mọ̀ nǹkan lórí foundation rẹ̀ tí yàn bá fẹ́ kọ́lé foundation lè yọ̀ kọ́lé bí foundation bá ṣe rí náà nílé ṣe máa rí pé intanton bá fi ṣe foundation sọ́dọ̀ mi náà ni ó mọ̀ gbà nínú wà lọ́dọ̀ mi pé ẹ̀sán tí màá máa san fẹ́ tó bá nífẹ̀ẹ́ lọ́dọ̀ mi tí wọ́n wá fẹ́ nífẹ̀ẹ́ jàzá àmọ́ yóbní usi. ẹ̀sẹ̀ tó jẹ́ yípe ní ń kọ́lé sórí foundation tó ṣe fúnra rẹ̀ náà ni o wàkìtù lè lè xílì mo máa ń wé mo máa ń wọn òṣùwọ̀n ọ̀rẹ́ mi kàmọ́ kálàlí gẹ́gẹ́ bó náà ṣe wọn tiẹ̀ fún mi aláwàfà ilkaili tó bá wọn tiẹ̀ pé fún mi èmi náà wọn tèmi pé fún aobaxi tó bá sì di tiẹ̀ kù èmi náà di tèmi kù wàlámù òkà sẹ́rù ìní sàbòsí rẹ̀ wàṣàrùlùwàrà ẹ̀rí ẹni tí ó bí burú jù nínú gbogbo èèyàn láyé máa ń yá ó mú u aktharumin amsi ẹni tí òní rẹ tó burú ju àná rẹ lọ. wàkúlù máa ń yàtúlùbù indi ìjànà gbogbo ẹni tí bá ń wá kó kàn èso nǹkan kan jẹ lọ́dọ̀ mi o fàmẹ́lẹ̀hu kò ní rí nǹkan kankan jẹ ilẹ̀ jana garci àyàfi kó kan tó bá gbìn sínú ọgbà mi gangan tó bá gbìn gangan ni yóò kan la aptagil gabna èmi ò ní wá ìsọ́ọ̀tì èmi ò ní wá kí n sọ́ọ̀tì wàlá ansa ní ìsìn ní sẹ́rí padà bisọ́kọ́tìlì mọ̀gbúnì pẹ̀lú díìlì ẹni tí ọjà jẹ fi hísì yìí pẹ̀lú kó sì mọ ti ń ṣe ẹni tó mọ ti ń ṣe tọ́jà tó wá jẹ ó ní èmi ò ní ṣe bẹ́ẹ̀ ìyìn lè jọ́jọ́ ó jẹ mí lórí yìí pé ní mo mọ wà tí lágbájá wù sí mi lórí tí n bá mọ pé ó wù àìdá sí mi ìyìn wá nígbà kí n ṣe dáadáa sí àìdá náà ní ṣe sí i la abtagil gabna èmi ò ní wákin sọ́ọ̀tì wàlá ansan ìsìn ní sẹ́rí padà bisof cottle magbuni pẹ̀lú owó ẹ̀ńtọ́jà jẹ fi hisi nídá gẹ́gẹ́ bí ẹ̀ńtọ́jà jẹ pẹ̀lú gbogbo òmà tó ní pẹ̀lú gbogbo tí ó mọ̀ pẹ̀lú nípa ọjà tí ń tà wàlásù bìlìmọ́jìbì akọ́n ìní máa sọ ìwọ̀ ẹ̀tọ́ ìní máa sọ di dandan lìmọ́nlá yújíbù akọ́ alànàfsì ìní máa sọ di dandan fẹ́ tí yóò sọ di dandan fẹ́mi ara rẹ̀ ìní máa sọ ẹ̀tọ́ di dandan fẹ́ni tí ò sọ ẹ̀tọ́ di dandan fẹ́mi ara rẹ̀ ìní máa sọ́wọ́ di dandan fẹ́ni tí ò sọ di dandan fún ẹ̀mí ara rẹ̀ wàrúbà muzakil hawa mélòó mélòó ẹni tó fẹ́ máa kán ìfẹ́ wò tó fẹ́ máa tó fẹ́ máa jẹ ìfẹ́ mi tó fẹ́ máa kánfẹ́ mi wò xaala ní tí wọ́n á rò wí pé ní tí ń rò mí sí ẹni tó jẹ́ pé àdúkù wúlúwú dà ń ṣe ìfẹ́ òótọ́ sí aláàlábìsì yìí lórí kíni lórí mọ̀dàrú tiẹ̀ ó ń da nǹkan rú fún mi ó wá expect kémi ó máa ṣe dáadáa fóun kò possible wàmọ́ dàrá kò mọ̀ mí ń jáàlì níbi àìmọ̀kan rẹ̀ anna ní wípé lé èmi o akòdì gẹ́rì mi dẹ́yìnà èmi máa ń san gbèsè àwọn tèmi jẹ lówó mi ń jí sí gẹ́gẹ́ bí mo bá ṣe jẹ́ fahajur Jinasi sí manistak báàkà ka tí ń kà ọ́ kó mú gọ̀ hajira alkila ní na ẹni tí ó kórìíra wàhábùhù kalmal hudi fi rọmsì ì wà á máa rò sí gẹ́gẹ́ yóò máa dà gẹ́gẹ́ bí kíni máa kàkó ẹni tí wọ́n ti gbé sínú sàárè rẹ̀ walbas liman fi wasli ìlú sàtún máa wọ̀ máa gbé wọ̀ ẹni tó jẹ́ pé ń bẹ ń àjọṣe rẹ̀ èrú ẹni tẹ́rù bá ń bẹ́ẹ̀ bí àjọṣe rẹ máa ń gbé wọ̀ lọ́rùn libaasa aṣọ ẹni tó jẹ́ pé máa ń yàrá gábù máa ń yóò gábù àǹsì aṣọ ẹni tó jẹ́ pé aṣọ ẹni tẹ́ àìfẹ́ bá ṣe aṣọ ẹni tẹ́yìn ìfẹ́ bá ṣe ni kíni ẹni ó máa gbé wọ̀ ẹni tó bá yẹ pé máa ń ṣèrú tí ń dà nǹkan rú fún ọ aṣọ ẹni ó gbé wọ̀ lọ́rùn wàhálà àtúrọ̀ jìlú dà má ṣe máa retí ìfẹ́ mi máa ń yàrá látọ̀dọ̀ ẹni tó jẹ́ wípé ní anaka muhtajun ila falsi wípé ní owó ọwọ́ òun ni òun wá pé torí masla kan torí nǹkan tó ń fẹ́ ni lọ́n fi ń bọ̀ ń ṣe kọ́lá hasbun hamami àríkọ̀ máa mọ́mí tí ń sọ̀rọ̀ fún àwọn ó wá sọ yí pé ní falama wàáìtù máa dára bẹ̀yìn náà hùmà onígbà tí òun wá tó ń sọ tó ń ṣàkíyèsí nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tútù olóhùn jẹ̀rán ìlà ìrfà ní ìlà àrífà àìnáhùmà láti yí pé lóun fẹ́ mọ ojú àwọn méjèèjì falama láhàbùnú dàkà ibnu duka nígbà tí ọmọ yẹn yẹn yọ wà alha wà alhafalija wá dìyà tí ẹ ó sì tí ìmọ́lẹ̀ sì gbé ẹ ìmọ́lẹ̀ bo òfèrèfé tí ìmọ́lẹ̀ sì ta sọ́ka òfèrèfé gàdáùtù mo jí kọ́bla stekilali rikab síwájú káwọn èrò tó gbéra wàlàkìdá alugura kódà àwọn ẹyẹ kanakánà ò tí ì jí wàjà altu mo wá bẹ̀rẹ̀ astakore sọ́ọ̀bà sáùtì lẹ́yìnì mo bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ ohun tí mo gbọ́ lóru mi mo bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ rẹ lọ àtàwa samuel wùjú wà mo sì ń sàmì sí àwọn ojú benazoril jẹ́lí pẹ̀lú kíni benazoril jẹ́lí yìí pẹ̀lú pẹ̀lú wíwò tí ó mọ̀lẹ̀ kanga ìlà anla mahtu abba zayidin wabna tí tí mo fi wá rí abu zayidi àtọmọ rẹ̀ yàtà hadathani táwọn méjèèjì ń sọ̀rọ̀ wà àlẹ́ àwọn méjèèjì bòrùdánẹ́ aṣọ méjì kan rọ̀sánì tí méjèèjì ti gbó fa alimtu mo wá mọ̀ anahumana jíyá lẹ́yìnlá tí wípé ní àwọn méjèèjì gan ni olùrojọ́ òru àná mi o wà mọ̀tàzà àríwá àyàtì pé ọ̀dọ̀ wọn ni màá sì ṣe àfitì ẹ̀gbà wá ọ̀rọ̀ mi ọ̀dọ̀ wọn màá ṣàfitì rẹ sí fàkọsọ túmọ̀ wàkọ̀dọ̀sọ̀ tuhuma mo wá gbèrò ọ̀dọ̀ àwọn méjèèjì kọ́sùdọ̀ kálífín ní gbèrò ẹni tí ń nífẹ̀ẹ́ bídà mọ́ sátìhì mọ́ pẹ̀lú ìwà ẹni tí ń jẹ̀ràn ìwà wọn ìwà ìwà wọn rọ́ọ̀sìn tí sì ń káàánú lírọ̀sà àsàtìmọ̀ pẹ̀lú àkísà tí wọ́n wọ̀ wá àbá túùmọ́ mo wá yọ̀ǹda fún wọn àtàháwùlà ilà àràlì wípé nìkan mú fùwá síbi nǹkan ọ̀gùn tèmi wàtàháp hakuma fi kufri wàkúlì mo sì fún wa ní ìdájọ́ yìí pé nìkan ṣe bó ṣe wù wọ́n níbi àwọn nǹkan gbogbo dúkìá mi pátá èyí tó kéré ni àti tó pọ̀ ní dúkìá mi mo nìkan ṣe bó ṣe wù wọ́n bẹ́ẹ̀ pàtọ́fíktù mo wá bẹ̀rẹ̀ usayiru bẹ́ẹ̀nà sayara tí mò ń fọ́n káàkiri àárín àwọn èrò fọ̀dùláwùmá ọlá àwọn méjèèjì wá àhúzùlẹ̀ àwádàl mọ́símẹ́rà mo sì wá ń gbin igi tó léso lórí láhùmọ̀ fún ìtumọ̀ yẹn pẹ̀lú òun gba òun rí káwọn èèyàn fún wọn lówó nù ìlà anugo mìíràn bíi nọ̀hlad tí táwọn méjèèjì tí ọrẹ́ fi bò wọ́n dàrú tẹ́bùn fi bò wọ́n dàrú tán yányán wà tókìdá mìíràn rẹ̀ hùlá wọ́n sì kà wọ́n kún ọmọ ẹ̀yà wà kúnnà bí mo arasin àwa wà ní ní ìbùkódúró kan nàtàbá yánu mínú hù bùnìyànà kúrọ̀ àwa ń wo à ń gán ní àwọn ilé ìgbèríko kan níbi tá a dúró sí à ń gán ní àwọn ilé ìgbèríko kan ń bẹ̀ wànàtàná wárù ní ránà kírọ̀ bẹ́ẹ̀ sì náà ni à ń rí àwọn kíni àwọn náà ìkònà àlejò à ń rí àwọn náà ìkònà àlejò pé àwọn tí wọ́n fẹ́ káwá táwá bá wọn lálejò à ń rí àwọn náà wọn falama rọ abuzaidi ni mutila aka kiisi ìgbà tí abuzaidi rí i pé àpò rẹ̀ ti kún kẹ́kẹ́kẹ́ wàǹjìlá a búùsì tó sì jẹ́ pé òsì àti ilé kókó ara rẹ̀ ó ti lọ ilé kókó àtà ilé kókó inú ìgbésí ayé rẹ̀ ó ti lọ kọ́ọ́là lé ó wá sọ fún mi pé iná bàdà ní ọ̀rí ara mi kọ̀dé tàṣàkà ó ti dọ̀tí jù wàdárà ní wàdárà ní bẹ́ẹ̀ sì ni <clears throat> wàdárà ní ẹ̀wù mi ẹ̀wù mi tí mo wọ̀ kọ̀dé rọ́ṣàkà wàdárà ní ẹ̀wù mi tí mo wọ̀ kọ̀dé rọ́ṣàkà ó ti fẹsẹ̀ rinlẹ̀ àbàtàdàn lí ǹjọ́ wàá yọ̀ǹda fún mi fi kọ́sìdì kọ́ríà kí n gbèrò gbèríko kan lè àstàhímà wàdàrà ni ẹ̀wù mi tí wọn kọ̀dọ̀rọ̀ sàkà òun náà ti dọ̀tí àfàtàdàn lé sọ wàá yọ̀ǹda fún mi fi kọ́sìtì kọ́ríyà tí kí n gbé lo ìgbèríko kan kí n lọ sí ìgbèríko tí ó súnmọ́ àyí lè àstàhímà kí n lọ wẹ̀ ń bẹ̀ wà á kò díyà hazal muhim kí n sì ṣe kí ni kí n bí ya bùkátà yìí tó ṣe pàtàkì fakultu mo wá sọ ìdáṣítà tó bá yẹ pé bọ́ọ̀ ṣe fẹ́ nìyẹn fasọ́ra átàsọ́ra yára tètè lọ tètè lọ kọ́ dé kíá kọ́ lọ kíá kọ́ dé kíá kọ́ yára lọ wà rọ́jì àtà rọ́jì àkọ́ sì yára dé fàkọ́ọ́là ó wá ní sàtájìdù mọ̀tìláyìn àlẹ́kà ọ́ọ̀rì dídè mi sí ọ asra mínírì tì dáàdì tọ́rọ̀fíkà ìlẹ́kà tí ó yára ju kọ́ dá ojú rẹ padà kọ́ sẹ́jú kí ó yára ju sẹ́jú pàdé rẹ lọ tún mọ̀ lẹ́yìn gbà ìstánà ó pakẹrẹ ìstìnánà jawad nípa kẹrẹ ẹsìn fìlìmìdìnnà ní pápá réèsì wàkọ́ọ́là libni ó wá sọ fún ọmọ rẹ pé bàdáàrin bàdáàrin kíákíákíá yára yára yára wàhálà amnahal ààrò anahu garra wípé ó tàn wá jẹ ni wàtọ́lá balmafarra pé ń wá àti sàọ̀nà àti ó wá náà àti sálọ ni falabifna narukubuhu àwa wà ń bẹ̀ tá à ń retí rẹ rikubatali ayadi ní ìretí àwọn ìletésù ọdún wanastatlẹ̀ àwa ń béèrè nípa rẹ̀ bitọ́láìn pẹ̀lú àwọn àwọn èèyàn tá a bá ti rí àwọn èèyàn kan tá a bá ti rí àbẹ̀rẹ̀ pé sẹ́ẹ̀ bá rí lágbájá wà ruwad àti àwọn èrò ìlà anhariman nahar títí gbogbo ọjọ́ fi gbó tán wàkádà jórfù lẹ́ọ́míyàn nahar gbogbo àwọn ọ̀pá ọjọ́ ìfẹ́ ìtìlẹ̀ ọjọ́ ó ti wá di nǹkan tó fẹ́ wó ìtìlẹ̀ ọjọ́ ń jọ̀nà ti wá di tó fẹ́ wó pé ọjọ́ ti lọ náà nu fàlámà tọ́lá amadule ntẹ̀dọ́r nígbà tí àsìkò tá a fi retí rẹ̀ ń ti jágùn wàlá hati shamsu fil atmaru bẹ́ẹ̀ sì ni oòrùn náà ti ó ti yọ ní níbi àwòrán pápá oòrùn ti yọ níbi àwòrán pápá rẹ níbi tí ti máa ń yọ kultu li ashabi mo wá sọ fún àwọn èèyàn mi pé kọ̀rìtànà àìnà fìlmùhùlà a ti pẹ́ níbi tá a ti ń retí arákùnrin o wàtàmọ́ dáiná fi wàtàmọ́ dáiná fi rihla a sì ti rásìkò láre níbi ìrìn àjò wa a sì ti pẹ́ níbi ìrìn àjò wa yìí ìlà an àdáàna zàmà tí tá fi wá lọ àsìkò láre wàbáàna ó wá ó ti hàn anna rọ́júlà pé arákùnrin tá à ń retí kọ̀rìmọ́ọ̀nà ó ti parọ́ ó ti parọ́ fún wa fata ahabu wọn wá múra gírí lè dání láti gbéra sìrìn àjò wọn padà wàhálà tálbù fata ahabu ẹ múra gírí lè dání láti gbéra síbi àjò yín padà wàhálà tálbù àlà xadọ̀rọ̀ ìdìmọ̀ni wàhálà talibu ala khadara idiman bẹ́ẹ̀ sì ni ẹ má ẹ ẹ má ẹ ẹ má kàánú ẹ má kàánú lórí ẹ̀fọ́ orí àtàn wànà hàtù mo wá dìde lè àdìjàrà àhílàtì láti jẹ́ yí pé ní kí n ṣe ẹ̀ gàárì mi kí n di gàárì ẹ̀sìn mi wàtàhámálà lè rà láti bẹ́ẹ̀ sì ni kí n kí n kí n lérè láti kí n múra gan fún ìrìn àjò mi fàwájàtú àbàzẹ́yìdín kọ́d kàtàbà àlàkọ́tà mo wá rí i pé ní àbúzẹ́d ó ti kọ nǹkan síbi pátákó ẹ̀sìn mi ni wọ́n sọ yìí pé ní yáàmẹ̀n gádà lè sàn ìdá mo pè wọ́ tọ́ tọ́ tọ́ tọ́ tọ́ tọ́ ọ̀dà gẹ́gẹ́ bíi pọ̀npọ̀ apá fún mẹ́ wàá mú sáà ìdáhùn àti àtọ́sí já látìlẹ́yìn dunal bashar yàtọ̀ sí gbogbo àwọn èèyàn ayé yòókù látàṣàbá mọ̀sẹ̀ mọ̀ ro ànínà ayétúkà pé mo sá fún ọ àmọ̀ láálé nítorí ìkó súsù kan àṣà àbí nítorí pé èrò aburú ti ń bẹ lọ́kàn mi láàkín náà ní ṣùgbọ́n èmi muslim azal nígbà tó jẹ́ pé ìyẹ̀ ìgbò mímọ̀n ìdá àtọ̀ ìmọ̀n tashad láti ìyẹ̀ ìgbò lẹ́yìn tí ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run bá ti ń sọ nínú àlùkò àyìn pé fa ìdá àtọ̀ ìmtún fantasio pé tẹ́ ẹ bá ti jẹun tán bì o tẹ́ bá jẹun tán ẹ dìde so olórin náà ní mímọ ìdàtọ́ yín máa ń tàṣà pé àìrùn tó náà máa ń ṣe ni pé tóun bá ti jẹun tán bì kan òun náà máa ń dìde pé bóun ṣe máa ń ṣe tòun kọ́ọ́là àrísù wa sọ wípé fa àkọ́rá tùlùjàmọ́ à mo wá kà fún àwọn èèyàn àlọ́kọ́tàbà ní ti ń bẹ́ẹ̀ bí pátákó lè yẹn léyà àdírà òun kó lè bá a gbà wáwí rẹ̀ mọ̀nkánà àtà ẹni tí bá ti ń bu tẹ́lẹ̀ fa ọ̀rọ̀jì bú wọ́n wá ṣe mọ̀ bí kò fàtìhí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀fẹ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ rẹ̀ yìí wàtà áwàzú wọ́n wá sọ́ra mẹ́ni á fàtìhí níbi láìfi rẹ̀ súnmọ́ lẹ́yìn ìgbà iná zọ anna àwa bẹ̀rẹ̀ à ń ṣe ìrìn àjò wàlà mùnádírí mọ̀nì ìtàdọ́ àná kódà àṣẹ wa mọ ẹ̀ńtẹ́ yáyá kù ní ọ̀dọ̀ wa so ibi tí màkọ́mà ẹlẹ́ẹ̀kẹrin tí ó parí sí nìyẹn insha allah ta'ala tí ó bá di ọjọ́ sunday a continue a bẹ̀rẹ̀ láti ibi màkọ́mà ẹlẹ́ẹ̀karùn-ún alkufiyya kọ́lọ́mọba ọ̀ṣọ́ àdùn ìgbà náà lọ àtúnrọ eh, gbogbo alẹ́ kan sí eh, kí ara hàn kí a subscribe sí channel wa yìí ọlọ́run máa ṣe dáadáa fún wa so ibi tí a ti máa dúró ní òní yìí aqulu qawli hadha astaghfirullahi wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik subhana rabbika rabbil izzati amma yasifun wa ala al mursalin walhamdulillahi rabbil alamin.